ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí ní òní wọn ó mọ ṣàlàyé tí à ń pè ní standard form ẹ máa bá mi ká lọ. so nínú fídíò eléyìí ohun tí wọ́n mọ ṣàlàyé òun ni pé bó ṣe lè gbé nọ́mbà lọ sí standard form àti nọ́mbà tó bá wà ní standard form bó o ló ṣe lè dá wọn padà sí ordinary form. ǹjẹ́ kí ni à ń pè ní standard form ó ti máa ṣalábàápàdé irúfẹ́ nọ́mbà báyìí bóyá tí bá ní two times three times ten raised power eight tàbí tí bá ní two three point four times ten raised power minus six irúfẹ́ nọ́mbà méjèèjì yìí òun náà ni à ń pè ní kíni o à ń sọ pé wọ́n wà ní standard form so ní àkótán òun ni pé tó o bá ní nọ́mbà kan tó bá wà ní irú báyìí tó jẹ́ pé a rẹ so ó jẹ́ nọ́mbà tó wà láàrin one àti ten tí ẹni rẹ tí ó sì jẹ́ integer so òun náà là ń pè ní kíni o nọ́mbà tó wà ní standard form kí ni à ń pè ní integer integer ni àwọn nọ́mbà tó kó gbogbo negative number sínú positive number àti kíni o àti òdo so irúfẹ́ nọ́mbà báyìí tó kó negative number sínú positive number àti òdo òhun náà là ń pè ní kíni òhun là ń pè ní integer so tó bá wá ní irúfẹ́ nọ́mbà báyìí a times ten raised power n yìí so tí one rẹ tó jẹ́ kíni o tí a rẹ tó wà láàrin one àti ten that is a ju kíni lọ o a lè jẹ́ one tàbí kó ju one lọ ṣùgbọ́n kò gbọdọ̀ ṣe kíni kò gbọdọ̀ kọjá ten gbọ́dọ̀ kọjá tẹ irúfẹ́ nọ́mbà ni báyẹn là ń pè ní kíni o là ń pè ní standard form bó o ló ṣe máa gbé àwọn nọ́mbà rẹ lọ sí standard form eléyìí kò le rárá ṣùgbọ́n kí n tó ṣàlàyé bó ṣe mọ ṣe é jẹ́ kí n fún ẹ ní àwọn àpèjúwe mẹ́ta kan eléyìí tí ó ṣàlàyé àwọn ọ̀nà tó rọrùn láti gbà gbé nọ́mbà lọ sí standard form gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé mo fẹ́ gbé nọ́mbà yìí mo fẹ́ gbé lọ sí standard form eight thousand ó rí pé thousand o lè tún kọ gẹ́gẹ́ bí eight times one thousand ṣé bẹ́ẹ̀ kọ́ ni sọ pé eight times eight lọ́nà ìlọ́po one thousand ṣó ti yé òun náà ní kíni òun náà ni à ń pè ní eight thousand so o sì tún lè tún nọ́mbà yìí kọ ten thousand yìí pẹ̀lú index form tí mo ṣàlàyé nínú fídíò eléyìí tí mo ṣe kọjá ó rí pé one thousand yìí o lè tún kọ as ten raised power three ṣe rọ́ ni àbí so ó rí i pé irú nọ́mbà yìí náà ti ṣe kíni ó ti wà ní standard form ó rí i pé o ní eight eight yẹn wà láàrin kíni o láàrin one àti ten eléyìí tí ń ṣe a wa o sì ní ten so o sì tún ní three eléyìí tó jẹ́ kíni o eléyìí tó jẹ́ integer gẹ́gẹ́ bí àpèjúwe mìíràn ká pé mo ní fifteen thousand mo sì wá fẹ́ gbé e lọ sí index form kí ló fi ṣe sọ pé lẹ́yìn náà same thing as fifteen times one thousand àbí bẹ́ẹ̀ kọ́ ni so fifteen times one thousand sì má gbàgbé pẹ̀lú tí wọ́n sọ fún wa nọ́mbà tó mọ ní tó jẹ́ lákọ̀ọ́kọ́ bí ń bà yìí kò gbúdọ̀ ṣe kí ni o kò gbúdọ̀ ju ten lọ ó gbúdọ̀ wà láàrin one àti ten ni ọ̀yà omi mí pé á da eléyìí padà sí nọ́mbà tó wà lá agbègbè bẹ́ẹ̀ so láti dá a padà ó rí i pé mo lè tún lè kọ as one point five times ten ṣé irọ́ ni irọ́ o ó rí i pé n tí ó fún mi náà nìí so then times one thousand so eléyìí yóò mọ fún mi ní one point five times ten raised per one multiply by tó bá tún gbélé lọ sí index from raised per three sọ pé tó bá lo àwọn òfin index eléyìí tí mo ṣàlàyé síwájú pé tó bá ní bẹ́ẹ̀sì kan nǹkan náà tó dẹ̀ sì jẹ́ pájọṣe tó wà láàárín àwọn bẹ́ẹ̀sì yẹn multiplication ni kò nídìí kó dá rẹ láàmú rárá kí ló ṣe o ní ìpòrò o àwọn nọ́mbà náà papọ̀ àwọn nọ́mbà tó wà ní power wọn papọ̀ eléyìí ó ní one plus three which is equal to one point five Multiply by ten raised power four Multiply by ten raised power four. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó bá tún ní irúfẹ́ nọ́mbà yìí so tàbá fẹ́ gbé e lọ ó rí i pé léyìí nọ́mbà yóò tiẹ̀ tó wọ̀n irúfẹ́ nọ́mbà yìí òun ló mọ́ fún wa ní kíni ohun tí a sí negative index bó ló ṣe ṣe é ṣo mọ̀ pé irú eléyìí náà mo tún lè tún kọ as three divided by ten thousand Zero ni tó bá gbé lọ sí agbọnrin fraction tó bá gbé lọ sí agbọnrin fraction tó bá gbé ten thousand rẹ náà lọ sí index form ní in form of ten ó rí i pé yóò mọ fún mi ní ten raised power four àbí bẹ́ẹ̀ kọ́ ni so eléyìí tí ń ṣe one over ten raised power four sọ pé one over three super four yìí nínú òfin eléyìí tí mo ṣàlàyé síwájú tí a mọ̀ sí negative index yóò mọ fún ọ ní kíni o yóò mọ fún ọ ní ten raised per minus four ó rí i pé tó o bá wo àpèjúwe mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí mo ṣe síwájú yìí kí ni àwọn tó rí ń bẹ̀ òun náà ni pé tó o bá fẹ́ gbé nọ́mbà kan eléyìí tó jẹ́ pé ó bá ju one lọ gẹ́gẹ́ bí àpèjúwe alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ń bí òun ni pé kí ni o ó kọ́kọ́ wá nọ́mbà tí ó ṣe déédé A that is tí ó wà láàrin one àti ten nínú ó jáde nínú nọ́mbà náà ló já ní báyìí. Ó wá ṣe ni o, ó wá ka nọ́mbà dígítì tá á máa ní so nọ́mbà tá máa ní iye nọ́mbà tá máa ní lẹ́yìn nọ́mbà alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ àpèjúwe ohun yọ nọ́mbà alákọ̀ọ́kọ́ yìí kúrò ọ ka iye nọ́mbà tó mọ ní lẹ́yìn rẹ̀ ó rí pé kà mélòó ni o so one two three ó rí pé mélòó ni mẹ́ta ni òun ni jẹ́ index rẹ̀ ó rí kò le rárá ló já ní eight times ten raised by three tó bá fẹ́ lò náà kí ló kọ́kọ́ ṣe ó kọ́kọ́ wá a rẹ pé a rẹ nínú òun ni pé kí ni ó wà láàrin nọ́mbà tó àti ten àbí tó bá nínú nọ́mbà yìí yóò mọ fún pẹ̀lú àpèjúwe tí mo ṣe mo yọ alákọ̀ọ́kọ́ kúrò ńbẹ̀ ọ wá ka iye àwọn nọ́mbà tó kù lẹ́yìn nọ́mbà alákọ̀ọ́kọ́ ó i pé tó o bá kà á kí ni yóò fún yóò fún ọ ní one two three four yóò fún ọ ní four ló jẹ́ four o wá rí irú nọ́mbà pé kí ni o tó jẹ́ pé kò tó tó òdo bó ṣe mọ sòun náà kò le rárá òun náà ni pé wá nọ́mbà rẹ tí a pè ní a ó fọ́ọ̀mù rẹ̀ ó yọ jáde nínú nọ́mbà yìí tó bá yọ jáde gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní ó wá mú rẹ ihun tó wá ṣe ni pé ó wá wà káyé òdo tó kàn síwájú ụkọ tó kan nọ́mbà tí è ṣòdo so tí a mọ̀ sí significant number so um gbogbo òdo tó máa kàn síwájú tó kan nọ́mbà gidi pé bá nọ́mbà kàn báyìí ó pé èjì ẹ̀ta ẹ̀rin mẹ́rin ni o àbí so which is four ṣùgbọ́n máa ṣe kí ni minus four torí nọ́mbà yìí kò tó ọ̀kan so bẹ́ẹ̀ la ti get negative integers so ǹjẹ́ tí eléyìí bá yé wa nínú àwọn àpèjúwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo ṣe yìí ó yá jẹ́ n fún ọ ní àwọn àpẹẹrẹ so bó ṣe lè gbé nọ́mbà lọ sí standard form ká wá lò wọ́n papọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ convert the following to standard form. Number one, three, five, seven, eight, four, seven, three, four point two, four, seven, three point four two, four, seven point three, four two. 0.0035, 0.000142. Ọ̀yà yá gbé nọ́mbà yìí lọ sí standard form kò mọ̀ le rárá láti ṣe. Má gbàgbé pẹ̀lú àpèjúwe tí mo ṣe síwájú àti àlàyé ohun tí à ń pè ní standard form pé òhun ni nọ́mbà tó jẹ́ pé o lè kọ ní agbọnrin yìí tí èrè ọmọ jẹ́ nọ́mbà tí ọmọ mọ wà láàrin one àti ten má gbàgbé tí ẹni rẹ̀ sì lè jẹ́ integer àti tó lè jẹ́ positive ó lè jẹ́ negative ó sì lè ṣe kíni ó sì lè jẹ́ òdo óyá tá a bá ní ká gbé nọ́mbà alákọ̀ọ́kọ́ yìí lọ mọ́ gbàgbé àlàyé tí mo ṣe òhun ni pé kọ́kọ́ fa a rẹ yọ nínú àwọn nọ́mbà yìí bó o ló ṣe fa a rẹ yọ òhun ni pé kó o sọ pé kíni o three point five seven eight torí òun náà ni pé a wa gbúdọ̀ wà láàrin one àti ten sọ pé lè sọ pé gbogbo eléyìí tí bá kọ gbogbo eléyìí ó ti ju ten lọ tí bá kọ thirty five náà ó ti ju ten lọ so màá kọ three point five seven eight. tó bá wù tàbí tí question bá ń sọ fún wa pé ká gbé lọ sí iye decimal form kan mo lè gbé eléyìí sí one decimal places so tí ó mọ fún mi ní three point six kankan náà ni so ti wá báwọn so mo sì lè gbé lọ sí whole number tí mo lè kọ pé four times ó ti yé but tí question rẹ tó bá ṣe kí ni tó bá ṣàlàyé iye tó bá tó ṣàlàyé fún wa bẹ́ẹ̀ ni wà ṣe ṣe ó rí i pé three point five seven eight then multiply by ten raised to power then béèrè ṣé positive index lè fún wa ni àbí negative index positive index ni ó fún wa torí nọ́mbà òun ti ju one lọ èyí tí ó mọ fún wa ní negative number ni òun nọ́mbà tí ò tó one tó jẹ́ pé òdo ló bẹ̀rẹ̀ wọn ó yá kí ni mo lọ mọ ṣe mo lọ ó pa nọ́mbà alákọ̀ọ́kọ́ rẹ́ ó wá ṣe kí ni o ó wá ka iye nọ́mbà tí ó mọ kù lẹ́yìn rẹ̀ ọ̀yà tá a bá kà eléyìí ó fún wa ní one two three so yóò mọ fún ní three tó ti yé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó bá fẹ́ ṣe eléyìí náà kí ló kọ́kọ́ ṣe kọ́kọ́ fa a yọ ok tí bá fa a mi yọ kí ni ó jẹ́ nínú nọ́mbà yìí four point seven three four two má gbàgbé lè gbé sí one decimal place tí ó mọ jẹ́ four point seven so o lè gbé two decimal places náà so gẹ́gẹ́ bí question bá ṣe sọ fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wàá ṣe tẹ̀lé ẹ̀ e. ìkankan náà ni ó máa fún ọ then multiply by ten raised to power má gbàgbé ó sọ number alákọ̀ọ́kọ́ nù ó wá ka iye àwọn nọ́mbà tó kù lẹ́yìn wọn one two three o ò gbúdọ̀ ká eléyìí tó wà lẹ́yìn decimal point kí ló dé ó rí pé tí n bá ní five point seven three four eight àti six èwo ló pọ̀ jù nínú àwọn méjèèjì ó rí pé six leléyìí ló pọ̀ jù torí nọ́ḿbà um eléyìí tó wà lẹ́yìn decimal àwọn irúfẹ́ nọ́ḿbà kan tó jẹ́ pé òdo ni wọ́n wọn tó ti yé wa so tó ń ṣe standard form rẹ so tó bá dérú báyìí ko tó káwọn decimal un ibẹ̀ ló mọ kà kò ní ka àwọn eléyìí tó ní ẹ̀yìn decimal náà tó lo àpèjúwe eléyìí fúnrú eléyìí náà kí leléyìí ó jẹ́ o four point seven three four two multiply by Abala alákọ́kọ́ kúrò ńbẹ̀. Nọ́mbà mélòó ni ó kù lẹ́yìn talákọ́kọ́? One two, ó rí pé méjì ni yóò fún ní ten raised power two. Eléyìí ńkọ́? Yóò fún ẹ four point seven three four two multiply by ten raised power tó bá yọ nọ́mbà alákọ́kọ́, nọ́mbà mélòó ni ó kù? So one, ó kọ one báyìí. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ẹ ká ṣe toní negative index èwo ni ó mọ fún wa negative index mọ́ gbàgbé àlàyé mi òun lè tọ́ jẹ́ pé kí ni o nọ́mbà tí ò tó zero so tó jẹ́ pé kí ni o tó jẹ́ pé òdo ló bẹ̀rẹ̀ wọn má gbàgbé mo ní kò le rárá kọ́kọ́ fa a rẹ yọ eléyìí tí ó mọ wà ní nọ́mbà láàrin one àti ten then multiply by ten raised power ó wá fi negative index rẹ sí ó wá ka iye òdo tó mọ kàn síwájú kó tó kan kí ni o kó tó kan nọ́mbà gidi tí a mọ̀ sí significant nọ́ḿbà nọ́ḿbà tí è ṣòdo so ó ri pé ibi tá ka ibi ká ibí yìí lá tó kan nọ́ḿbà tí è ṣòdo bí three àbí bóyá á ka iye zero tó kàn kó tó kàn one two three four so eléyìí fún ẹ minus four gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà leléyìí ó ri pé òun náà ò le rárá kí ni ó mọ fọn four point two times óyá ó fi gbèdéke le ó wá ka iye àwọn òdo tó kàn kó tó kan nọ́ḿbà gidi óyá ení o èjì ẹ̀ta ẹ̀rin àrún so ten times ten raised power minus five ǹjẹ́ téléyìí bá yé wa bó o ló ṣe lè gbé àwọn nọ́mbà láti standard form bó o ló ṣe lè dá padà sí ordinary form eléyìí náà ò le rárá gẹ́gẹ́ bí àpẹẹrẹ convert the following to ordinary form convert the following to ordinary form number one I have two point three times ten raised power five ó rí i pé kò lè rárá bó ló ṣe gbèrú nọ́mbà yìí òun ni pé kí ni o sọ mọ̀ pé ká tó ní in tó jẹ́ raised to power five yìí ìtumọ̀ rẹ̀ ni pé ní lẹ́yìn nọ́mbà alákọ̀ọ́kọ́ a tún gbúdọ̀ ní nọ́mbà mélòó ń bẹ̀ o a tún gbúdọ̀ ní nọ́mbà márùn-ún má dàrí láàmú ó mì pó kọ́kọ́ kọ́ eléyìí two three yìí tán ṣó ti yé ó wá wò bóyá tó o bá yọ nọ́mbà alákọ̀ọ́kọ́ ṣé nọ́mbà tó tún kù lẹ́yìn rẹ̀ ṣó tún pé márùn-ún ó rí i pé kò pé márùn-ún mọ́ so tí ò bá pé márùn-ún ó wàá fi kún ó fòdo kún títí tí ó fi pé márùn ó rí pé lẹ́yìn eléyìí ó ti pé márùn àbùṣe ti kí ni o àbùṣe ti bùṣe àbùṣe ti bùṣe so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá nírú eléyìí so three point five seven eight times ten raised by three eléyìí ò le rárá kọ́kọ́kọ́ gbogbo àwọn nọ́mbà yìí so láì fi decimal sí wọn three five seven eight ó wáá wò ó pé sọ wọn pé power rẹ ká tó kọ raised three ni òtúmọ̀ ẹni pé lẹ́yìn tá a bá ti yọ nọ́mbà aláwọ̀kọ́ tán a tún gbọdọ̀ ní nọ́mbà mẹ́ta lẹ́yìn rẹ̀ ó yá pé sáà ni one two three ó rí pa ni àbí tébù tí mo ṣe à láti dà láàmú mọ́ ẹ̀ka pa àbá ní in tó ṣe náà ni pé kí ni o in tó ṣe òun ni pé ó fi òdo kún títí nọ́mbà náà ó fi ṣe kí ni o tí nọ́mbà náà ó fi pé ọ̀nà míì tó lè gbà ṣe irú eléyìí ni pé sọ pé ó ní two point three times ten raised power five o mọ̀ pé ten raised power five rẹ is the same thing as what eh is the same thing as hundred thousand ó rí i pé tó bá multiply two point three times hundred thousand tí yóò mọ̀ fún ọ náà ní kíni o two hundred and thirty thousand ó yá sí eléyìí tó jẹ́ negative index àpò onírúfẹ́ nọ́mbà báyìí ńkọ́ zero point zero zero eight four a gbàgbé pé ká tó gẹ́tì irúfẹ́ nọ́mbà báyìí So ti yé e, ká tó gẹ́ẹ̀tì irúfẹ́ sorry let's say I have eight point four times ten raised power minus four má gbàgbé pé ká tó gẹ́ẹ̀tì irúfẹ́ nọ́mbà báyìí òun náà ni pé kí ni o mo sọ fún ọ pé ó mọ ka iye òdo tó ní síwájú kó tó kan nọ́mbà tó yẹ sódo ṣó ti yé e, òun ni pé eight four yìí tá a bá ní náà So ká tó kọ minus four yìí ìtumọ̀ ẹ̀ náà ni pé kí ni o mo ti ní odò mélòó odò mẹ́rin níwájú rẹ̀ ó kàn fi decimal point sí torí pé eléyìí kò le rárá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá fẹ́ ṣe irúfẹ́ eléyìí náà ká pé mo ní four point zero eight times ten raised power minus five òun náà ò le rárá kọ́kọ́ kọ àwọn nọ́mbà yìí láì fi decimal sí wọn four zero eight tó ti yé ó wá wo index yìí kí n tó kọ minus five sàn pé túmọ̀ rẹ̀ náà ni pé kí ni o pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú òun ni pé mo gbúdọ̀ ní zero mélòó zero márùn-ún síwájú kí n tó kan nọ́mbà tí èsè zero tí eléyìí bá yọ omi kó kọ zero márùn-ún lẹ́yìn rẹ̀ tó ti yọ márùn so zero zero zero ó ti pé márùn ó wá fi zero decimal eh, eh, point ó fi síbi tíwájú aláwọ̀kọ́ eléyìí ó mọ fún ẹ zero point zero zero zero zero four zero eight ó rí i pé eléyìí ò le rárá eléyìí ni bó ṣe lè gbé nọ́mbà lọ sí standard form bó sì lè gbé nọ́mbà tó wà ní standard form bó sì lè gbé wọn padà sí ordinary form jẹ́ tí eléyìí bá yé ọ mò ń gbọ́ ọ níyànjú láti lọ sínú àwọn past question rẹ kó sọ́ọ̀fù àwọn question lórí standard form eléyìí tí ò bá yé ọ kó gbé wọn sínú comment section wọ́n sì mọ ṣàlàyé fún ọ lórí rẹ̀ títí tí wọ́n fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ ṣeun.